kundin ya yar wa fere min aba abala da haka kimin kimin min zara ba mu abra barkan barkan abra basun ne wo ne kitrga yi kundin ya yar wa wan toya amurana wa namba karamu wangwe an wakiri bufuraba wana kalo awana dusina mba dadumane kunyino wana bisi kumbakana dubu suba wa yintai ana zuwa furana marwa mba tangana bu na tuna fora ngwara dasi atan singama wumi afosu ba wulu olombora kinkiri anfasobo ambakere na bakana nyo ampole zo yeda ma karme manzi mbobo kondo mbobo we en kondo kintebe tabe ay dona rumulle awo wa wudu ku tidino na ayambora jehannaba shehu ira da kama ugwan yeda do abakare ko wo si waro na bo no mo me na o ye ebi ka yo aya lo ya na won na le yo kan ji lo ya na won ne lo ka wo o si wo ka lo bo so ya wo fun ya wo mi di wana wana jira wo walera wonu naga nabambu wo we yadam bari min me bare gumano me ebama ayuma sara lwenyi dakana sinu dɔwɛrɛ kɔɔ ye sibi a pasoba we o dɔwɛrɛ wakiri busora na kan o da sibiri biya lo ifɔkɛji ya ŋgɔ asɔrɔ fiyewo kudirinya yɔrɔ wa ɔtara agba asɔrɔ bi sɔn kiri ma. a kaa bɔra maa n bɛ a ba sɛbɛn tun jɛnɛma bɛ cɛrɛ k'a kaa bɔ ta daa sobo hada dɛmɛ daa sobo ŋmara daa sobo bawo a wɔma kɛ a wɔbɛ tan daa sobo kɛ bambawa awa watan datu kumbana jinza hawange ba larihe awa gwara bizi buki wini tanda wakir karo ke biuge ya dasu bani dakan lutsu tana za ta kubel lumoga ba yi lu yer tonni leda kumbu yer tonni tinu wakata de

mama sileni bara nyoro ba kambo we tage nda bina ba no foka no be kerson ni ye ndri ayoro mo bunda ma ko wa ba dar ko ne ko ne Bambara! be wa mene lalawe buni lale zamani bamba do ọkàn kú yòhóró azẹyàrá yam. Thank you kébìrì fún gani lọ́wọ́ kan náà gbọ́ àtọ́wọ́ wò. àwọn agbọ́ àtọ́wọ́ mẹ́yà àwọn mẹ́ngàngẹ́ wà kiri busuru kan ake ya bọ̀ karọ́ gẹ́ ekundu tuntun yé sini yé man di sini kí jimbo ni yẹ kí bẹ́ẹ̀ nà bọ̀ sigi yẹ karego ta wonna bere awo mangane awo be nana mo be jirge min gawe luka dugo be ana jimminya tun jembe da su bi dirma a zimbin ba wakil busoro ana kaya a zimbin ba ba wakil busoro ana wani on te kaka ana je fasana lu awa koyere awa ba dan kiki na du bare me wata wani saura ba wa dal yer surmaro ma abembora azinduma ge eh, ozoroboro be eh, wona kara wonwe awo bayarata awo bayaratepe nyanyororo ah, ah, ibrahire lo tɔtara ko lukawo tɔtara ko sɛbɛ kuma kana zimbubu wɛ àwẹ̀wẹ̀rẹ̀ agbátúrò mbà túbìlì kúyà àwọn àwọn gbàtọ́ bí bàbà lọ wọn àwọn gbàtọ́ bí ọ̀ àfẹnfẹ̀rẹ̀kọ́ra kàná ìdìmọ̀ àná fẹ́rẹ̀ ntaako lọ́nà sọ òsìmọ̀ wẹ̀ agbátọ́ náà sọ òsìmọ̀ dáhùn ní sinmi lálẹ́ àti sinmi jìnnà ọ̀ lọ́gán pàgàm mada sibutuo da wa ni wulo baabɔ maana da abakɛlɛ ah, ma fa sɛbɛ o. ayɔnba kundini yɛn yɛrɛ lɔ nbakara bɔma awɔna dɔ a ka wɔna wɔra lɛmɛ ka zie awɔya dɔ wa nyɛ sira wɔn a busori busori ye nbila kana wɔ awọ bọ awọ ẹgara abọ kpọn. lu lu gbàtú ẹngu takan ti ti lura kundiri yẹn yọrọ wa. awọ ya sọn ko panga panga la. Thank you abɛmmara dase diri mbaku ludini bo wakiri busuru anakawa babu, awana sikana dase bam bana bu prayan so ana wusi bu prayan so namra wa jimminge bo ruban anjira busor busor e mena kannawo awebini minyo kana sepe janga amma antawantau lemtani jille awonyin tatu suwa musabe ibir bor boy wabara wo le dan wone awo bor table ye jimpa kan siguru ga konna wasin yam abara madaga zimbi ba parwe azibi dɔ ɔ ntaw nu ee ɛbi pada abi bawe bi ka saka ɔna dɔi alubaare kyɛɛbo ɛ alubaare bi lare awo gbaso so nkyɛnɛma awo zibi ɔwɔ mbe bi kan mi wo mamiya bi mi yi o le kadiya nkɛbura na wo zi la ka da nkɛ awɔ ya biya.

duniya yarwa tutawa na dan yarpa tutawa ni sanyan yaro yam mo mi ba tarba ayam bala batu kuma awon wi bawo jibin lakara ababo fa kana ro. gwabi wakan na taye na ruwa min bon kwarma awon min koyi doy daka wɔn lɔba no wɔ dɛ agɔ aso aba adere ma ebi bi wo mu mɛnɛ. ndora wuri ebi ke ebi si mi yɛ ebi fun ba bi agora na je ke nkaya mi ŋa de bire ma lutara mi ŋa de bire ma bakara mi kɔrɔkɔrɔ da kɔrɔ da.